محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه بلغ الرساله وادى الامانه ونصح الامه وكشف الله تعالى به الغمه وازال به الظلمه وجاهد في الله حق جهاده حتى اتاه اليقين صلى الله عليه وعلى اله وصحبه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 tí a sì máa ń pè ní yawmul hajj akbar ọjọ́ tó tóbi jù nínú àwọn ọjọ́ hajj tó ṣe pé àwọn ọjọ́ tá a fi ń ṣe hajj tá a bá wo gbogbo àwọn iṣẹ́ tá a máa ń ṣe nínú ẹ̀ ọjọ́ tó tóbi jù nínú gbogbo wọn tí ọlọ́mọba Allah subhanahu wa ta'ala tó dẹ̀ gbé ọjọ́ náà tóbi òun náà ni yawmul hajj yawmul hajj akbar eléyìí tá a ń pè ní yawmul arafa ẹ wá rí gbogbo àwọn tí wọ́n bá ń bẹ ní hajj tí wọ́n ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ bọ́láwọn Allah subhanahu wa ta'ala bó ṣe fi àánú rẹ̀ kárí èmi àti ẹ̀yin tó ní káwa náà máa bẹ́ẹ̀ lóun ti ṣe iṣẹ́ hajj lọ́wọ́ irú ọjọ́ ìní a ní àwọn ojúṣe wa a ní àwọn kan tó jẹ́ sunnat anabuwa Muhammad sallallahu alayhi wa sallam tó yẹ ká máa mójútó nírú ọjọ́ náà gbogbo ẹni tí ń bá ń bẹ ní Arafa yawma Arafa ní ọjọ́ Arafa ó gbọ́dọ̀ gbìyànjú ibi tó bá ti ń di irú àkókò tá ń bẹ lọ́wọ́ bẹ́yìí a gbọ́dọ̀ gbìyànjú àti kírun sọ̀láàtù ihe sọ̀láàtù dóòrì wal asr ìyẹn ní irun dóòrì àti irun kárìgbà kí irun méjèèjì á irun náà kù olóko mẹ́rin ni wọ́n tẹ́lẹ̀ á sọ wọ́n di olóko méjì á kí méjèèjì á kì í lápapọ̀ yóò máa jẹ́ sunna tanabuwa muhammad sallallahu alaihi wasallam. sallam kò ní pé ká jẹun ìrun ọjọ́ múná kò ní ká jẹun yóò papọ̀ amaru ọjọ́ ìní tó jẹ́ yọ ọmọ arafa á jẹ ìrun zuhur àti asr á jẹ ọ̀pọ̀ bákan náà nu sunna ó ní pé síwájú kó tó di pé á kí ìrun zuhur àti asr yí papọ̀ alágbọ́dọ̀ gbìyànjú bó ṣe lè kékeré máa ká ní gbóná nǹkan tí ó mọ jẹ́ khutba síwájú ká tó bẹ̀rẹ̀ ẹnu náà tá a bá parí khutba yìí kí wọ́n wá pèrún ẹyọ kan fún wa wọ́n bá ti pèrún ẹyọ kan á wá ṣe ìkọ́mà lẹ́ẹ̀mejì ìkọ́mà alákọ̀ọ́kọ́ yóò máa bá ìrun zuhur yóò máa bá lọ ìkọ́mà ẹlẹ́ẹ̀kejì yóò máa bá ìrun asir yóò máa bá lọ ẹ̀rí sunan nabuwa muhammad sallallahu alayhi wa sallam ìwé táwọn nabi bá ti wá parí irun yìí tán anabi yóò wá bẹ̀rẹ̀ adukar yóò bẹ̀rẹ̀ adu'a anabi yóò ma kébi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala anabi yóò ma tẹ́wọ́ yóò ma ṣàdúrà kìí ṣe ẹjọ́ lànàbí máa ń rò kìí ṣe rẹpá lànàbí máa ń ṣe kìí ṣe jiyàn lànàbí máa ń jiyàn òun àtàwọn sábẹ́ rẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti kí irun dúró yìí tán oníkálukú ó wá bẹ̀rẹ̀ sí ni ma ṣe du'a anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ọjọ́ tó lálùbáríkà lórí ilẹ̀. téèyàn máa ṣàdúrà nínú ẹ̀ ọ̀nà ni yawmu Arafa ọ̀nà làdúrà tá a bá ṣe níjọ Arafa anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó tún wá ní wa khayru du'a àdúrà tó tún wá lóore jù téèyàn máa ń ṣe kódà tóun ànábì àti àwọn ànábì ọlọ́run tí wọ́n lọ síwájú òun táwọn máa ń ṣe oníkàwọn ní la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أنا بني تقبو تاوى النبي الله تيوى تيوى تيوى من شيء أني أدوى تلوري جو nínú àwọn àdúrà wa àwa náà lẹ́yìn tá a bá kí irun yìí tán ká bẹ̀rẹ̀ ká pọ̀ ní náà níwájú ọlọ́run ọlọ́run Allah subhanahu wa ta'ala ó retí ká fi ẹnu wa béèrè ó retí ká fi pẹ́pẹ́ fúru wa ká fi béèrè nínú pẹ́pẹ́ fúru tá nàbíwá Muhammad sallallahu alayhi wa sallam tá nàbí máa ń ṣe ibi tó bá ti ní ọjọ́ Arafa lásìkò àdúrà yìí ọlá nàbí máa ń bẹ lórí nǹkan àgọ́ rẹ̀ tá ń pè ní alukọ̀sùwà ànàbí ó máa tẹ́wọ́ yóò tẹ́wọ́ àdúrà tí ó máa kọjú sí alukébìlà tí ó máa bẹ ọlọ́wọ́ bá ànàbí ó máa ṣàdúrà ànàbí ó máa ṣàdúrà bí aṣọ ti ń jábọ́ lára rẹ̀ ní ó tún máa dìímú anabi ó máa ṣàdúrà tí ń júwe bó ṣe ń ṣe pẹ́pẹ́ fúrú fọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala orí àdúrà yìí lára máa wà wọ́n ní bí ọjọ́ yìí bá ṣe wá ń lọlẹ̀ ìyẹn ni pé bàbá ṣe ń súnmọ́ ìrọ̀lẹ́ tá ń súnmọ́ òrùn fẹ́ wọ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà làlùbáríkà gbígbà àdúrà ọjọ́ yìí bẹ́ẹ̀ náà ló lágbára tó tó túmọ̀ sí pé tá a bá ti kírun tán jàmáà ẹja fi eré palẹ̀ a bá ti kírun tán ẹja fi àròyé lẹ̀ a bá ti kírun tán ẹja fi àwàdá lẹ̀ oníkálukú rántí ẹ̀ oníkálukú ló mọ ibi tí bàtà títí ń ta òun lẹ́sẹ̀ kámi wá bẹ̀rẹ̀ ọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala kódà ká tún máa rántí ara wa nínú àwọn àdúrà wa kọ́lọ̀ kọ́ mọ́ṣá gbàdúrà nípa kan wa tí òrùn bá ti wá wọ̀ gẹ́gẹ́ bí súnà nínú ọjọ́ ìní àwọn akọ ogun kan wa a máa lọ àgbà mùsùlùmí òdodo nínú nǹkan tí iṣẹ́ hajj wa kọ́ wa òun náà ni ó fẹ́ ká mọ̀ ìpọ́nlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala la ma'buda bihaqqin illa hu kò sẹ́ni tó tọ́ka sí lódodo àyàfi ọlọ́wọ́ bá yìí subhanahu wa ta'ala nìkan ṣoṣo ẹ dákun èyí mọ wá hajj ká parí iṣẹ́ hajj báyìí tán ká tún wá máa rán nǹkan míì ká tún wá máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run lóòótọ́ àwọn yorùbá máa sọ̀rọ̀ gan wọ́n ní ayé ta wà yìí ò ṣe dágbé wọ́n láyé ta wà yìí àràgbé nílé ayé òdodo làwọn ọ̀rọ̀ yìí ayé mi ò ṣe ń kágbélé tọ́jà máa abẹ́yẹ máa lọ ájì kó délé kan ká tún wá máa lọ rè dúró táwọn àgbàlagbà kan ká nítorí ayé ò ṣe ń dágbé ká máa lọ rè kọjú àwọn èèyàn kan ká lọ́dọ̀ wọn láti fẹ́ máa ra ilé ayé gbé ríra ilé ayé gbé ọ̀dọ̀ ẹni tó láyé náà ni ẹja ti rà lọ́wọ́ rẹ̀ ó náà ní ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ẹja gbára lé ọlọ́wọ́ bá wa ẹja màá lẹ́ni tó ṣe kí gbogbo bùkátà wa ó rẹ́dí àti bá wa gbọ́ ká mójútó ọlọ́wọ́ bá yí lẹ́yìn ọ̀kan ṣoṣo kámọ́ nìkan mí tá ma pè àfi ọlọ́run Allah subhanahu wa ta'ala ka kátúmọ̀ wà wá dìtàn àtúwá délé àwọn àkànlá tó wá ń pọ̀fọ̀ àwọn àkànlá tó ní ìdá ń tọ́lá àwọn àkànlá tó ń sí orí ahọ́n wa wa ditan atuwa dele awon akanla to wa n awa kan la tun ni ida n tola awa kan la tun si ori ahon wa leyin ta a ti la gbà fọlọ́ Allah subhanahu wa ta'ala lẹ́yìn tá a parí kólówó labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata lak wal mulk. láṣẹ́ríkà àgbọ̀dọ̀ tó bá pé orú orúkọ yìí ká tó wá máa pé nǹkan mi lẹ́yìn ọlọ́run Allah subhanahu wa lẹ́yìn ìgbà náà abájọ́ olúwa wa mà ẹja lọ́ọ̀dún mà nẹ́bí muhammed sallallahu alayhi wa sallam sunna nẹ́bí ẹ̀mẹ́jọ àfi ṣeré bọ́bálà nẹ́bí ti ń ṣe nǹkan ẹja gbìyànjú bẹ́ẹ̀ làwa náà ti máa ṣe tiwa àṣẹ tá nẹ́bí bá pa fún wa ẹ̀mẹ́jọ àfojú kéré ẹ̀ àṣẹ tá nẹ́bí bá pa fún wa ká mọ̀ pé bẹ́ẹ̀ lórí ire ayé wa àti àlùkìyàmọ̀ wa níbẹ̀ ló wà ìta nẹ́bí bá kọ̀ fún wa kí ẹ má dédi eléyìí ká mọ̀ pé láburú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfi ká jìnnà sí i bákan náà a jọ́sìn fún ọlọ́run ọba wọ àlìjẹ́nà látara àjọsìn jọ̀mọ́ bàbá ọlálìjẹ́nà wọ̀ pẹ̀lú ìjọsìn àfi ká ṣe é bá nẹ́bi ti ṣe é ẹjẹ́ àṣẹ́bà nẹ́bi ti ṣe é káwa náà lè bá àrí ẹ̀sán tá nẹ́bi sọ pé a mọ̀ rí kama da dadalẹ lọ́wọ́ ara wa gbogbo tábà máa ṣe kó ṣe lóṣù náà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam kọ́nà ọba jọ́ọ́ dàrí kó má ṣàfihàn wa lọ́rùn. bákan náà wà mí ma lù nábì wà alẹ́ nínú nǹkan tá a pàkíyèsí ara wa òun náà ní ká ní ìkàkó al-inayatu bi iqamati as fi awqatiha al-lazima. ká mójútó ìmọ̀ kírun ní àwọn àkókò tọ́lọ́wọ́ bá gbé ìrun kalẹ̀ Allah subhanahu wa ta'ala ó ní inna salata kanat ala al-mu'minin kitaban mawquta ó ní dẹ̀rí ìrun ta ni ẹ mọ́ kí yẹn nǹkan kan ọ̀rọ̀ yẹn tá a fi àkókò sí ni gbogbo olùgbàgbọ́ òdodo náà ẹ jẹ́ ká máa kírun ní déédéé àkókò tọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó fi sí. bákan náà tí oṣù Ramadan tó bá ti ń dé ẹ á gbìyànjú kámẹ́rì bá ń gbàwé Ramadan àyìnbó gbàwé wọn kálífà ní excuse táwa ní àwọn excuse yìí àwọn tó bá jẹ́ ojúṣe wa ẹ jẹ́ ká máa mójútó ẹni tí sàká bá wọnú owó rẹ̀ nínú owó wa ẹ jẹ́ ní kàpẹ́sì. nínú àwọn ibi táwa mùsùlùmí ti ń kó kù o ó ní pé àmọ́ pàtàkì iyọ̀ sàká subhanallah ẹlòmíín bẹ tá a bá wo iye tó fi ń ṣe sàárà lójúmọ́ àbí iye tó fi ń ṣe sàárà lọ́dún ó ti ju tọ́lọ́wọ́ bá ní a máa yọ nínú sàká lọ lójú ara tiẹ̀ ó máa rò pé ah níbi àti ṣe sàárà dé yìí bó bá dálì kí olúwa mi ò ní béèrè sàká lọ́wọ́ wa máa kálà إنما المؤمنون إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. sẹ́ni gbogbo ń tá a bá ń ṣe àníyàn tá a bá fi ṣe náà lẹ̀san rẹ̀ o ẹni tí ń fi over two million naira ṣe sàárà láàrin ọdún kan ládàá sàárà ni ó gbà tí ọ̀ràn èèyàn zaka ọlọ́run tí ò ju five hundred thousand naira tí bá ń bẹ ní owó rẹ̀ tí ò bá ilé yọ yóò rojọ́ rẹ̀ ńjọ́ gbé dàlùkì yá ma. jama ẹ dákun ẹja mójútó ọ̀rọ̀ zaka ìtọ́lọ́ sì béèrè lọ́wọ́ wa nu zaka yìí owó tó ṣe pé tó bá sọnù nu owó wa wàláyà ní sọkọ́ni ẹja àwòlá kojú ẹni tó bá ní one million nínú wa tó bá ní kó wáyọ zaka lórí one million naira a ní kó lọ yọ one over forty tá divide one million naira lọ́nà forty nítorí máa kú twenty five thousand naira lọ. ìjà mo lè bọ́ tajú wá sọ ní péjọ mọ́ ẹ wá bá mi bí mo ti ń sunkún lójú ọ̀nà kí n máa sunkún kí n máa ẹ wá mo ní one million naira ní twenty five thousand naira tán yányán ó sì sọ nínú ẹ̀ náà ní bàmínú jẹ́ pé sọ fún mi bí ìwọ ní one million twenty five thousand sọ̀rọ̀ lọ́wọ́ sunkún tí ò tí rí twenty five thousand naira yẹn kójọ ẹ dákun ẹ já mọ pàtàkì zaka owó zaka wà ní ọ̀nà méjì làwọn afáàní àfihàn yọ zakatu zahabi wa zakatu fidda zaka gold àti ṣàdá silva ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ lè rò pé òun ò lágbára àbóhun ò qualify láti lè ti gold àmọ́ ọ̀gọ̀rọ̀ wa la qualify láti lè yọ zaka lórí silva because àkọ́wọ́ silver ti máa ní kí wo bí oṣù kan tá a wo bẹ́ẹ̀ naira lọ ó kàn ọ̀rọ̀ alẹ́ díẹ̀ two naira irú owó báyìí ẹni tí ń bá ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí tó jù bẹ́ẹ̀ lọ ó wá ń ó ń tajà kanti ṣe ń lọ tó ń sanwó ilé tó ń san school fees ọmọ tó ń sanwó aṣọ ìyàwó tí ń ná bùkátà lórí ilé owó less than three hundred thousand naira rí irú ẹni yìí tówó rẹ̀ bákàtì rẹ̀ ò bá lóòjú báyìí lọ fódìdí kan dandan ni kó yọ sàká owó bẹ́ẹ̀ lẹ́ni tó bá ń tajà ilé àbá gbé ní zakatu urudi tijara tí bísíǹsì rẹ̀ ti ń ṣe tó ti over bí one million over by three hundred thousand naira over bí five million naira lọ́dọọdún irú ẹni bẹ́ẹ̀ kó lọ mọ kí ni wọ́ọ̀tì bísíǹsì òun ní iye tí yóò fi tà kìí ṣe ní iye tí yóò fi rà ìyẹn bí àtọ́jú owó àtẹ̀rẹ́ rẹ̀ òun ni yóò ṣí papọ̀ ó dá gbogbo ọjà mi fifteen million naira ni kó divide ẹ̀ lọ́nà ogójì one over forty òun náà ní zaka lọ́ni kó yọ fún àwọn tálíkà ẹ̀tọ́ wọn ní ẹni tí ò bá yọ yóò rojọ́ rẹ̀ níjọ́ gbé dàlú kìyàmà wà mí máa nu náà bí wà á lè inú dápà kíyèsí lórí òun náà ní ọ̀rọ̀ hajj eléyìí mi àti tabara wa ń bẹ̀ yìí náà wọ́n wá rukunun min arkadil islam odidi orígun kan lòun náà nínú àwọn orígun islam jama mùsùlùmí gbogbo ẹni tọ́lọ̀ ń bá ní kó ní kápá ọ̀ràn yẹn ni kó ṣe hajj walau marratan fil umr aw marratan fil umr ẹ̀ẹ̀kan lọ́dún ọ̀ràn yẹn ni. ó dàbí ọjọ́ kẹta nígbà muhammad sallallahu alayhi wa sallam ó láyé mùsùlùmí inna allaha farada alaykumul hajja fahujju ọlọ́run ọba ti ṣe hajj lọ́ràn yẹn fún yín ẹ̀yà máa ṣe hajj o ẹnìkan bá ní akúlẹ̀ àá ṣé lọ́dọọdún náà làá máa ṣe ànábì gbójúkó lọ́dọ̀ rẹ̀ ó tún padà wá sí ànábi àdísílódọ́dún láàmú ṣe àdísílódún láàmú ṣe ànábi ní wọlé kúlùtù náà ìjọ béèrè yìí ti ń bá ilé sọ fún yes làwájábàtì hajj ọdọ́ràn yẹn fún yín lọ́dọọdún wà lámàsítọ́tà àtòm ẹ̀ẹ́dẹ̀lẹ́ ní kápá rẹ̀ subhanallah ẹ jẹ́ mi àti yín náà wo àwọn nǹkan tá a máa láàbójú yín láti níjọ́ kan káwá ní lọ́dọọdún ni ká máa ṣe bẹ́ẹ̀ yóò fẹ́ dàbí ìnira àbí òní dàbẹ́ẹ̀ yóò fẹ́ mọ́ jọ bẹ́ẹ̀ anábùwà muhammad sallallahu alaihi wa sallam wá ní pé ẹ̀kan nínú ìgbésí ayé wa òun náà ni hajj ló jọra ẹ̀ fún wa láàkè hadal hadal hajj ibada ìjọsìn ọlọ́wọ́ bá ní o wáyà rìhìlátùn tarbawiyatun imaniyatun rabbaniya tabarika wo hajj dáadáa a rí pé ìrìn àjò kan ní hajj jẹ́ gbogbo ṣe hajj láti bẹ̀rẹ̀ rẹ̀ délẹ̀ a máa ṣèrìn àjò kúrò láàyè kan bọ́ síbì kan bọ́ síbì kan ẹ wo láti lè wa agbéra aṣèrìn àjò àlọ́mọ́ká ìjọ tí ájú fẹ́ bẹ̀rẹ̀ àkúrò láti mọ́ká aṣèrìn àjò ó di mùnà àtúnyá ilẹ̀ àtúwà ní mùnà ilẹ̀ fi mọ́ ilẹ̀ mọ́tọ́ àtúnṣẹ́lẹ̀ àjò kúrò ní mùnà àtúnbọ̀ wá sí àràfà tó bá tún di ọwọ́ rẹ̀ lẹ́ àtúnkò ní àràfà àtúnṣẹ́lẹ̀ àjò à ń lọ Muzdalifa tó bá yá àtúkò ní mọ́sálífà a máa lọ jámọ̀rọ̀ tó bá yá àkó ní jámọ̀rọ̀ àtúnṣe ní àjò apá àwọn sí ìlú mẹ́kà láti lọ́jọ́ tó wá fún ìfáàdọ̀ àti àsáyù bẹ́yìn sọ́fà wàlúmárùwà abátukú ọmọ atukú láti lu haram a padà bọ̀ wá ó ti di múnà àwọn àrìn àjò yìí bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ yìí ọlọ́run ọba fi ń tírénì wa fáwọn ẹ̀kọ́ kan ni àwọn ẹ̀kọ́ wo olùwàmẹ́kọ́ wa ní sùúrù gbogbo ẹni tí ó ní sùúrù nu wa kí sùúrù ẹni lékún ẹni tí ò tí ì ní kó mọ̀ pé nínú gbèsè ayé òun aṣọ òun bùkátà ti ṣòro nígbà tí mo wúlò ẹ̀ àti ìbẹ̀rẹ̀ ṣe hajj àti ìjà àti ìbínú ọlọ́run bá ti ń wọ̀nù wa kalẹ̀ ibi ayé ìjọba lọ́dún ṣe yẹn wàlá rafa wàlá fusuqa wàlá jidala fil ibi jẹ́ ń lọ yẹn ẹ gbọ́dọ̀ máa lọ́dún sọ̀sọ̀kúsọ̀ ń pọ̀ lé mẹ́ ìwà àbàjẹ́ ẹ gbọ́dọ̀ wú o wala jidala fil hajj ẹ má bára yín jiyàn níjọ́ hajj ọlọ́wọ́n bá ti mọ̀ pé ihun tó lè fẹ́ mọ bí à ń jiyàn ni nínú hadith anábìrin man hajja ẹni bá ṣe hajj kò ṣe bàjẹ́ kò bìrẹ̀ jẹ́ ó tún wọlé miẹ́sọ̀b kò pariwo níjọ́ hajj ihun tó lè fẹ́ mọ bí ká pariwo mọ́ra wa ni subhanallah ẹnikẹ́ni tó wá mọ̀ pé òun bá fẹ́ lẹ́kọ̀ọ́ islam ó ní hajj yóò wúlò fún láti lè ṣàlékún ímánì rẹ̀ àti láti lè rí kó lè gba training tọ́lá wà Allah subhanahu wa ta'ala tọ́lá wà bá fún wa. amẹ́ni tó bá kẹ̀jẹ́ pé ó kàn wá sí hajj bẹ́ẹ̀ tó kàn wá ṣe ó kàn wá ṣe síyáhà òun náà kàn wá wọlé ó wá wo kí náà ń ṣe ń bẹ́ẹ̀ báwo náà ṣe ń ṣe irú wọn ni gbogbo àwọn ẹ̀kọ́ tí islam ń ìjà ni yóò mọ jà ìjiyàn ni yóò mọ jiyàn ọ̀rọ̀ tí ẹ̀lí bẹ́ẹ̀ dàbí pa síra wa gbọ́ tẹ́bárí kó jiyàn máa máriwo dání mú jiyàn dání ìwọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ká fi ilẹ̀ ká bọ́ sí nǹkan mi hajj wa jama ẹ jẹ́ ká ní àníyàn wa lórí ẹ̀ kó jẹ́ torí ti Allah subhanahu wa ta'ala kìí ṣe pé kálí máa dárúkọ tèmi náà ká fẹ́ pè mí ẹ gbọ́dọ̀ máa fi aláàjì kù ẹ jẹ́ pàwọ́ abẹ́ sin ọlọ́wọ́ bá wa ni subhanahu wa ta'ala bákan náà nu tá onípa anabuwa محمد صلى الله عليه وسلم أنا ni إنما bu'ithtu لأتمم utammima makarimal akhlaqi ó ní tán torí ẹ̀ gbé mi dìde ó ní pé àwọn ìwà pọ́nlé ìwà ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ń wá tó ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn èèyàn wàyí òsínfúnà wàyí olùdíjàn ipa wa mùsùlùmí lọ́jọ́ tèmi àti ń kù sẹ́yìn níbi ọ̀rọ̀ ìwà ìwà ọmọlúwàbí ó ti fẹ́ mọ sálọ́kù lára wa abada wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam inú tọ́lọ́ wọn bá fi ròyìn anabi wọn ni bẹ́ẹ̀ innaka la ala khuluqin azim ọlọ́ni anabi aa ìwà rẹ̀ mà múnádóko ó mà kún púpọ̀ ẹ dákun ẹja lọ mójútó ìwà ọwọ́ oníkálukú wa ẹja gbé láti rí ìwà wo lọ́pọ̀lọpọ̀ wá fún sáwọn ìyàwó wa nílé ẹja mú láti bẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni khayrukum khayrukum li ahli anabi lẹni tó dáa jùlọ ẹ̀yà àlùkò mọ̀ mi o lẹ́nu tó bá dáa jù sáwọn ara ní ẹ̀ ẹni tó gbé ìyàwó rẹ̀ ní fọwọ́ sọ̀yà pé yẹ́ẹ̀sì mo lọ́kọ subhanallah èmi àti yín bá a ti ń sọ yìí gan ẹ̀rí ọkàn ti ń jẹ́ ọ pé ẹ́ eh, tó bá lọ béèrè mi lọ́wọ́ ìyàwó mi àṣà ni wẹ́ẹ́ àṣà gbà fọlọ́ pé àṣà àgbọ̀dọ̀ lọ́kọ ilé ayé aláya àṣìdá ó yẹ ká lè jẹ́ ní tí àwọn sọ pé ah mo dúpẹ́ pẹ́ lọ́wọ́ bá fún ẹ lágbájá ọlọ́run mọ́ gbà kúrò lọ́wọ́ mi ọkọ gidi rèé o gbogbo ẹni tíyàwó wa ò bá ti lè sọ báyìí nípa wa ajẹ́pà ní iṣẹ́ tá a fẹ́ ṣe lórí ara wa nìyẹn àwọn ìyàwó wa gbọ́dọ̀ lè ní ọ̀rọ̀ gidi nípa wa látara ìwà dáadáa tá a bá ń wù sí wọn nínú ilé obìnrin nínú ilé nínú ọ̀gá ìwà ẹni tó níwájú nínú ilé ẹmọ́jà tara wa òun náà lọkùnrin tó rówó náà làwọn náà ṣe gbọ́dọ̀ gbìyànjú pé báwo làá ṣe jẹ́ni tí yóò mọ̀ ná nínú ilé kẹ́lẹ́ ìfásitì máa farọ́ fún wa tẹ̀mí ìbádẹ́mọ náà ọlá tẹ̀mí ìní náà ni olúwa ti múru yí kalẹ̀ olúwa nínú yóò fi kàdú sáàtì min sáàtì wà máa ń kúndìrà alẹ́ yìí rizqa fali yóò fi kàmí ma àtà wùwà ọlọ́run lẹ́nu tẹ̀mí ọlọ́run bá bá dá lọ́lá dáadáa bí mo ti dá lọ́lá tó náà ni kò ná lórí ìyàwó ẹ̀ ọ̀rọ̀ lọ́kọ̀ ọláyà ọlọ́run bá sọ bí àyà ẹ̀ ọlọ́run tó bá yẹ pé díẹ̀ náà kó fún díẹ̀ yẹn náà jẹ́ kíyàwó rẹ̀ so ìjọ tó bá pọ̀ tó bá ti ní pọ̀ ǹdán púpọ̀ ìjọ tó bá ti ń kú díẹ̀ yóò gbà fọ́lọ̀ pé díẹ̀ náà ló wà ní eléyìí wa níbi ká náwó nínú ilé kódà lómi ìdíje ìyàwó lòpọ̀ ni wa èmi á mójútó wọlé ìwọ máa san school fees àwọn ọmọ ọ èmi á mójútó wọlé màá ma sọ school fees àwọn ọmọ àmọ́sọ̀rọ̀ ọbẹ̀ ẹnu lé ìwádìí wàá ma sanwó ọbẹ̀ ẹnu lé subhanallah èyàn máa bóbìnrin nínú eléyìí èyàn á dúró dúró pé èyàn lèyàn fẹ́ gbé gbogbo responsibility tọ́lọ́n bá lágbára ò bá wa ka èyí tágbára ò bá ti pa ibẹ̀ ni compromise ó ti máa bẹ̀rẹ̀ láàrin lọ́kọ àti láya ẹ̀yin lẹ́yìn eléyìí tá a bá yọ owó afẹ́ náwó lórí àwọn ìyàwó wa inú ta tún gbọ́dọ̀ ní pẹ̀lú àwọn ìyàwó wa ó náà ní pé a máa ń lájò a máa nàbẹ alhamdulilah jazakallah khair a máa wà kẹrin fóbìnrin ni tó ní tó bá ní lóorùn ká gbé ju bí ìgbà tó ṣe pé nínú lóorùn lọ fún ọgá máa ní á ah, inú nìkan mo ní romi ẹ mo tún ní kí n wò náà ni pé ṣàlàáfíà ṣàlùwà kúmọ̀ ẹ pé àwọn àmà kọ̀pílẹ̀ kìíní kan fún wa àmà nìgílẹ́tì wa dànù àmà gbogbo kí ló ń yọ ń pa ẹ dọ́gbọ́n ni ó ń díbọ́ ni tó bá ti ń díbọ́ pé nǹkan ṣòwò ìwọ náà máa díbọ́ ajó tó bá ti díbọ́ pé nǹkan ṣe òun ìwọ náà díbọ́ ájò àmọ́ èèyàn lòun díbọ́ ìwọ ìwọ wá díbọ́ ájò ó wá wọ́n ran ìjọ tí nǹkan bá padà ń ṣe lóòótọ́ náà bí wàá ṣe fojú wò ó pé ó ń díbọ́ náà nìyẹn èkó máa ń dàrú lọ ẹ̀yin lẹ́yìn eléyìí bẹ́ẹ̀ bá ń gbìyànjú àti máa náwó tó gbìyànjú àti máa lájò nínú ta fi máa ń jẹ́ ọkọ rẹ ta fi máa ń ní ìwà dáadáa lọ́dọ̀ àwọn ìyàwó wa ó ní ká máa lọ́rọ̀ tó dáa lẹ́nu fèlè bí wà rí bọ̀ à ń bínú ni ó àbá ń ọ̀rọ̀ tó dáa la máa ń sọ sóbìnrin ọ̀rọ̀ tútù. ọ̀rọ̀ ẹnu ẹ gbọ́dọ̀ dáa sáwọn ìyàwó rẹ̀ amadede asọ́fi ṣẹlẹ̀ yìí àwa tá à ń pera lọ́kọ ìyàwó lé lẹ́sìn mọ́ni pé divorce rẹ́tì ẹ ti kó àìgbẹ́ láàrin àwa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá rẹ́ lómi kò mọ bá àti náwó fúnyàwó bẹ́ẹ̀ bá rẹ́ lómi ó lè mọ bá àti náwó lóòótọ́ àmọ́ kò mọ bá àti ṣáájú obìnrin ẹbá a ọmọ owó ná ó máa tó ṣe àmọ́ kò lọ́rọ̀ nílẹ̀ ni àmọ́ wá láàrin wa nínú wọn ló wá pọ̀ fi ọmọ nínú àwọn ọkùnrin ó ní pé èyí owó níná lórí ìyàwó ọmọ owó o náwó o ò o tún wá ọ̀gá tó fẹ́ẹ̀lì dùré inú ra àwọn ọlọ́kọláya ẹ dákun ẹja gbìyànjú ká lọ lè jẹ́ kí ìwà wa ó da bẹ́ẹ̀ náà ni ká padà lágbàkejì náà lọ́dọ̀ àwọn obìnrin ọ̀gá ìwà tóbìnrin máa ń ní tó bá fẹ́ pẹ́ nílé ọkọ rẹ̀ tí ó ti máa jẹ́ obìnrin rẹ̀ obìnrin náà gbọ́dọ̀ mọ̀ pé ọkọ tóun bá ti fẹ́ ó dà gẹ́gẹ́ bí ọba ni tóun ó wá fẹ́ẹ́ dàbí ẹni tó ṣe pé ibi ọba bá ti ìyàwó wa rí èkísà tó bìnú mọ́ ni wọ́n fi ahọ́n rẹ̀ subhanallah ó wà bí ńlá ojú ègbò obìnrin láwọn yóò wọ́n fi ńlá ẹ̀jẹ̀ wọ́n fi ńlá sọmú ìṣẹ̀jẹ̀ ikú ọkọ mi ìfẹ́ kí lè ra kankan àbídọ̀tí kankan kó ka ọkọ mi ànábì ló béèrè tó bá tún dẹrù eléyìí wò pé kò fẹ́ dọ̀tí ọkọ ẹ̀ ó gbìyànjú lóòótọ́ àmọ́ kò tí ì pé ìwọ ọkọ tán subhanallah obìnrin mélòó ló lè ṣe lu eléyìí mọ́ àbá àbọ̀kọ́ bá kàn ṣe ní sẹ́ẹ̀kì lọ́gbọ́n lọ ó bá dídì pé níbi àbú ẹni bá dídì láti lọ rí fún ara yín o kí ló dé àìní ò lè máa fọ̀gbẹ́ láàárọ̀ kùtùkùtù o inna lillahi wa inna ilayhi raji'un. àwọn obìnrin rẹ báyìí wọ́n ti sọ wọ́n nínú àwọn àdúgbò yìí nínú àwọn obìnrin tá gbọ́dọ̀ mọ ṣọ́ra táwọn ọmọ obìnrin tá gbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa rí bẹ́ẹ̀ ó náà ní aliwalaja tó ní kharraja obìnrin tó ṣe pé ó ti ń jáde lọ ní ọmọ ìwọlé ìgbà tó bá wù ní ó jáde ìgbà tó bá wù ní ó wọlé kò sí yọ̀ǹda kò sí àmẹ́rẹ̀ yọ̀ǹda kò sí àǹgbàṣẹ ó kàn ló gbèsè ayé ẹ̀ ó bá ti lè wọ́rí irú obìnrin tó bá rí báyìí tóun náà bá wá sí ájì ẹ sọ fún wọn lọ́ọ́ rí túnra rẹ̀ ṣe. bakana náà obìnrin lọ́ọ̀dẹ ọkọ ó gbọ́dọ̀ mọ bó láti mọ ń ọkọ sọ̀rọ̀ pẹ̀lú àpálẹ́ àti pẹ̀lú tẹríba bákan bakana inú àwọn ìwà tá a pàkíyèsí sí tó táwa mùsùlùmí tá a ti mẹ́ẹ̀ ń bẹ̀ òun náà ní ó ti lé nísìnyí láti lè dòwò pọ̀ pẹ̀lú ẹni tá a pera wa mùsùlùmí kódà kó nínú jù bẹ́ẹ̀ lọ kódà kó wé láwàdí jù bẹ́ẹ̀ lọ kódà kí tí kan náà sàhábà tí wọ́n ti lọ tí wọ́n sọ ipe ó ní laqad marra alayya zaman ó láwọn ti lu ìgbà kan nínú ìgbésí ayé ó lóun ò kí ń bá fẹ́ ṣe business láti ṣe business pẹ̀lú anybody wọ́n ní kí ló dé ó ní bẹ́ẹ̀ ó lóun mọ̀ pé tóun bá ṣe business pẹ̀lú christian òun wá kó millions of naira fún un tó bá fẹ́ dúpọ̀ tó bá ti dé church wọ́n sọ fún pé àkí máa ń kówó olówó jẹ lọ́dáwó padà kó ní adáwó padà wá fún ọkọ̀ òun balẹ̀ ó ní ká tó wá ní muslim lòun bá dòwò pọ̀ tó bá fẹ́ jàǹbá òun islam ti bẹ lára rẹ̀ a lè padà pé ee àlìkámà ara rẹ̀ ló fẹ́ bàjẹ́ ó ní àmọ́ lónìí tí n bá fẹ́ báyẹ̀ Udhaifatu ibn al-Yaman ló sọ̀rọ̀ yìí lásìkò àwọn tàbí ọ̀hún ó ní tí n bá fẹ́ báyẹ̀ ṣe business well bóyá mr lagbaja àti ó tún náà hùn àti mr alágbádá àti bóyá mr alágbádá ó wá ń ka àwọn èèyàn ó sì ń sa wọn lásìkò àwọn tabi'un subhanallah kánírú àsìkò tiwa ní Hudhaifatu ibn al-Yaman ló bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ yìí bá a ti pọ̀ tó nu tẹ́ẹ̀tì kọ́lọ̀ ọdún lẹ́nìkan náà wọ́n sì ń lo wa ni kálímọ̀ ibi tí a ti ń jàǹbá àmọ́ náà tá a ti ń jàǹbá rẹ̀ dé àmọ́ náà ọ̀rọ̀ lásán a ti ń jàǹbá ẹ̀ bí ẹ̀kọ́ bá sọ̀rọ̀ fún wa ẹnìkan kó gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹnu tiẹ̀ àmọ́ lónìí agbára mi pé ó ní mọ sọ fún yàn kankan o àmọ́ kí ní báyìí báyìí ti ṣẹlẹ̀ yẹn láti lọ ẹni tó sọ fún lórí kó mọ sọ fún yàn kankan bí náà sọ fún wa náà mọ sọ fún kankan o àmọ́ báyìí báyìí ṣẹlẹ̀ subhanallah والنبي صلى الله عليه وسلم قال إذا ضيعت الأمانة فانتظر الساعة أنا بنجوة وباتي رامانا لاري ẹmọ̀rìtì pé alìkìyàmọ̀ ti dé jama ìsìlámù wa ó wá sàlàyé tó pọ̀ fún wa ó kọ́ wa nípa ìwà tá a wù sáwọn àgbàlagbà ọmọdé gbọdọ̀ àgbàlagbà lágbàlagbà. anábìrin anábìrin kì í sọra wa ọmọdé tí ò bá lè àgbàlagbà wọn wọn kiri àbágbàlagbà náà tóun náà lè fọmọdé wa mọ́ra wọn abẹ́lómi. The Guidance Facebook page. Follow, like, and share.